وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداه على الكفار رحماه بينهم adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àǹbí Allah kí Allah kó ṣe wá ní ẹnì ìkẹ́ ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè wa kọ́lọ́wọ́n ọba kọ́ba ní mójútó kọ́lọ́wọ́n ọba kó fi ààbò rẹ̀ kó fi bú ẹnì kọ̀ọ̀kan wá òní ní ọjọ́ karùn-ún oṣù kẹfà jùmọ́dà sáníyà ọdún 1441 jímọ̀ òní náà sì ni jímọ̀ àkọ́kọ́ nínú oṣù náà ìtẹ̀síwájú nínú kútúbà wa tá a pè ní àkídátòlè muslim ìgbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ mùsùlùmí ni ìgbàgbọ́ òdodo àmọ́ tí mùsùlùmí ò bá dá ìgbàgbọ́ yẹn mọ̀ ìgbàgbọ́ rẹ̀ kò ní jódodo o. torí kò ti ní nǹkan tá à ń pè nígbàgbọ́ a ti wá sọ ìgbàgbọ́ nínú Allah ìgbàgbọ́ nínú àwọn màláíkà eléyìí tọ́kàn báyìí òun náà ni ìgbàgbọ́ nínú òjíṣẹ́ àti tírà asọ́ níjẹjọ a ní kò tí ì parí síbẹ̀ nítorí wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ó kú òní pé mo gbọ́ lárúbáwá àìmọye ẹni tó gbọ́ lárúbáwá ni ò gbọ́ ìgbàgbọ́ yé kì í wá ṣe májẹ̀mú ká gbọ́ lárúbáwá ká tó gbọ́ ìgbàgbọ́ wa yé táàfi wá lérò pé ọ̀wọ́ àwọn tó bá lọ sílé kí ó nìkan sọ ni wọ́n mọ̀ ti ń jẹ́ ìgbàgbọ́ òdodo rárá o. gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ló gbọ́dọ̀ gbọ́ ìgbàgbọ́ òdodo yé lórí ìgbàgbọ́ nínú àwọn ànábì àti àwọn tírà mo ní aṣọ méjèèjì papọ̀ mọ́ra wọn nítorí ìbátan tó wà láàrin wọn kí sì ni ìbátan náà ẹni tí ó jẹ́ ànábì náà lọ́nà wọn fún tíra ẹni tó máa já nàbí lọ́nà máa fún ní tíra lóde òní àwọn kan ti sọra wọn di ànábì àmọ́ wọn ò pera wọn bẹ́ẹ̀ àwọn kan ti sọra wọn di ànábì àmọ́ tí wọn ò pera wọn bẹ́ẹ̀. nítorí ẹ̀kọ́ ìgbàgbọ́ tí ò yé mùsùlùmí àwọn èèyàn wá ka irú ẹni bẹ́ẹ̀ sẹ́ni ọlọ́run wọ́n káwọn kún wòlíì ọlọ́run wọ́n káwọn kún àfáà nítorí náà a gbọ́dọ̀ jẹ́ kó yé wa kí gan ni oríkì ànábì ọlọ́run kí ni oríkì ànábì ọlọ́run ta ni wọ́n ń pè ní ànẹ́bí ọlọ́run ànẹ́bí kì í ṣe èdè yorùbá o èdè lárúbáwá ni o èdè lárúbáwá ni kò sì sí ọ̀rọ̀ kan nù èdè yorùbá ọ̀rọ̀ ẹyọ kan mọ́fíìmù kan tá a rí tọ́ka sí wípé ó ṣe déédéé ànàbíyù nínú èdè lárúbáwá ǹjẹ́ ẹ mọ̀ tó fà á tá a fi rí ọ̀rọ̀ ẹyọ kan nísìnyí tá a bá ní tíṣà a rí ọ̀rọ̀ ẹyọ kan tó ṣe déédéé tíṣà ó ní olùkọ́ àbí ẹ ní mọ̀álìm a rí ọ̀rọ̀ ẹyọ kan tó ṣe déédéé mọ̀álìm òun náà ní ni olùkọ́ kí ló fà torí pé kì í ṣe ilẹ̀ lárúbáwá nìkan ni olùkọ́ wà ẹni tó ń tó ń ṣe iṣẹ́ olùkọ́ ni wọ́n wà lọ́dọ̀ wọn àwa náà sì ni nílẹ̀ Yorùbá tá a sọ pé eléyìí o olùkọ́ ni ni máa pè yàn ní awakọ̀. kìí ṣe ìlú òyìnbó nìkan ni dírẹ́fà wà dírẹ́fà náà wà ní ilẹ̀ yorùbá therefore àwa náà ní ọ̀rọ̀ tó ṣe dédé dírẹ́fà sọyẹ bàbá wọn àmọ́ tẹ́ máa pèèyàn ní ànábì ilẹ̀ lárúbáwá lọ́lọ́run ti gbàlẹ̀ bí dìde wọ́n sì mọ̀ pé irú ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ní à ń pè ní ànábìyù. kò wá sí irú ẹni bẹ́ẹ̀ nínú ìtàn nínú èdè Yorùbá kò sí àbí wọ́n mẹ́nìkan tó ṣe déédé ẹni tí ń pè ní ànábì tó wá jẹ́ ìran Yorùbá kò sí bóyá o fẹ́ pe Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí ẹni tó ṣe déédé ànábì. tàbọ́ fẹ́ pé àwọn Ògún àwọn Ṣàngó àwọn Ọya ó fẹ́ fi wọ́n sípò ànábì wọn ò ṣe é fi sípò ẹni tó wọ ipò ànábì nítorí wípé ọ̀kan pàtàkì nínú iṣẹ́ tírà tọ́lọ ń fún ànábì kọ̀ọ̀kan òun wípé kí wọ́n pa ayé láṣẹ láti ń jọ́sìn fún àlọ́ọ̀ kí wọ́n sì máa ṣẹbọ pẹ̀lú ẹ̀ tó ń gbọ́ mo fi sọ pé ànábì àti tírà á so papọ̀ mọ́ra wọn ni wọn ò ṣe é yà lọ́tọ̀ọ̀tọ̀ ok tá a bá sọ pé à nílẹ̀ tiwa náà àwọn Ọ̀rúnmìlà àwọn bàbá tiwa nù àwọn Oòduà àwọn bàbá tiwa náà nù àwọn Ògún àwọn Ṣàngó àwọn Ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí ó já wọn kúrò nípò ẹni tá a lè pè lánàá Ọlọ́run òun ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run iṣẹ́ tí wọ́n jẹ́ ó dúró sórí láìláà ìlàlọ́ ádámà iṣẹ́ tó jẹ́nu núhù iṣẹ́ tó jẹ́nu ibrahim iṣẹ́ tó jẹ́nu musa iṣẹ́ tó jẹ́nu suleiman ọmọ dawud àti dawud bàbá rẹ̀ iṣẹ́ tí wọ́n jẹ́nu anabi isa iṣẹ́ tó jẹ́nu anabi muhammad iṣẹ́ tó jẹ́ nìyẹn gbogbo àwọn anabi ọlọ́run iṣẹ́ tí wọ́n á jẹ́ fáyé ni la ilaha ṣe iṣẹ́ tí ò du àjẹfáyé nù sọ ọgbọ́n So, wípé òdua o ise to je faye ni la ilaha illallah Ọ̀rúnmìlà ṣé ise to je ni la ilaha illallah Ògún Ọya Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo ṣiṣẹ́ ti wọ́n jẹ́ ni la ilaha illallah dípò kí wọ́n jẹ́ṣẹ́ la ilaha illallah idakeji la ilaha illallah ni wọ́n jẹ́ ẹ̀bọ̀ tí kẹ́límátù ṣàhádà wọ́gilé tọ́lá àgbọ́dọ̀ ṣẹbọ àgbọ́dọ̀ pé nǹkan mì lẹ́yìn ọlọ́run iṣẹ́ táwọn yẹn wá jẹ́ fáyé gangan ni pé kẹ́ ẹ máa bọ àwọn láyé fi ń bọ Ògún láyé fi ń bọ Ṣàngó láyé fi ń bọ Ọya therefore gbogbo àwọn tó jẹ́ bàbá ńlá ti wá nínú ìran Yorùbá kò sẹ́nì kankan nínú wọn tá a lè sọ pé ànábì lòun náà kò sí kò sí o má ṣe mistake kò sí a ní ànẹ́bì nínú ìran Yorùbá ló fi já sí wípé a fi rí ọ̀rọ̀ ẹyọ kan tá a lè pe ẹni tí lárúbáwá ń pè ní ànẹ́bì nínú èdè tiwa a rí la fi yá a sọ lárúbáwá yẹn di Yorùbá mọ́ra wa lọ́wọ́ láàmà ní ànẹ́bì Muhammadu Anabi muhammadu bẹ́ẹ̀ ni pé kẹ́límà ànábì yẹn bẹ́ẹ̀ ni pé èdè wa ni kì í ṣèdè wa o ládùbáwá lónìí. ibi tá a ti ní pírọ́blẹ́mù nìyẹn o àkọ́kọ́ mọ̀ pé èdè yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ kì í ṣèdè tiwa. tẹ́fẹ́ ń kọ̀wé yorùbá tó jẹ́ ìwé ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ ànábì wọ́n kọ wọ́n sọ pé ànábì muhammadu ànábì wọ́n kọ báwọn wọ́n kọ yorùbá báwọn bí ẹni pé de yorùbá ni kì í ṣèdè yorùbá lárúbáwá ni. wàyí nínú àwọn ìwé kan tí mo kọ jáde èmi kàn wá rọ yorùbá kan fún mo rọ yorùbá kan fún tèmi mo rọ ni o torí pé aláǹfààní ká rọ mo wá pe ànẹ́bì ní arímìsígbà orúkọ tí mo pe ẹni tá a lè pè lánàbì lárúbáwá ni ànẹ́bì sábà ní kí ni yorùbá rẹ̀ kò sí. àfi ká rọ gẹ́gẹ́ bí a ti rọ ọ̀rọ̀ fún kọ̀ǹpútà tá a pè ní ẹ̀rọ ayára bí àṣá tó bá gbé kọ̀ǹpútà kalẹ̀ sọ́ra sàmbẹ̀. kọ̀ǹpútà tàṣà ṣé wọ́n jọra wọn ṣùgbọ́n yorùbá ṣe kí ni wọ́n rọ ọ́ èmi náà wá rọ ọ̀rọ̀ kan mo wá pè ní arímìsígbà mo pe ànẹ́bì ní kíni o arímìsígbà kí ló fa tí mo fi pè é bẹ́ẹ̀ ni wípé ohun tí wọ́n ń pè ní ànẹ́bì nínú èdè lárúbáwá àti nínú èdè ìsìláàmù òun ni ẹni tọ́lọ ń bá fún ní wáàyí ẹni tó gba wáàyí lọ́dọ̀ ọlọ́run yóò ti fẹ́ gùn tá a bá ní kásẹ̀ mọ́ sọ pé ẹni tó gba wáàyí lọ́dọ̀ ọlọ́run muhammadu yóò ti fẹ́ gùn. nọ́bà nọ́bà tí wọ́n tara ẹ̀ yọ nàbí yù ó ní ìró ìkọ̀kọ̀ wáàyí ìmísí ẹni tọ́lọ́ ń mí ohun tí ọlọ́run fẹ́ bá àwọn ìran kan sọ tàbí àwọn ẹ̀dá kan sọ tọ́lọ́run wá mú ẹnìkan láàrin wọn tó wá bá sọ ọ́ ní àwọn ọ̀nà tí máa ń gbà bá ẹ̀dá sọ̀rọ̀ ó lè bá sọ lẹ́yìn gàgà gẹ́gẹ́ bó ṣe bá Musa sọ lẹ́yìn gàgà tààrà àmọ́ ètò kọ́mọ̀n jù ní wípé ọlọ́run máa ń fi ọ̀rọ̀ náà ó máa ń fi rán màlẹ́ka jìbìrì lù sí onítọ̀hún. àwárí nù ran Yorùbá ẹni tọ́lọ ń bá sọ́rọ̀ lẹ́yìn gàgà àrínú ran Yorùbá ẹni tọ́lọ rán mọ̀lẹ́ká Jìbìrìlù sí pé bá Yorùbá sọ́rọ̀ yìí àrí Nígbàtí tí nàbíyù ti wá túmọ̀ sí ẹni tó ń gba wáàyí ẹni tó ń gba mí ẹni tó ń gba ìmísí ló jẹ́ kí n wá túmọ̀ sí gbà. ẹni tó ń rí ìmísí mímọ́ tó ń rí gbà now lásìkò tá a wá wà ká lè mọ̀ pé tá a bá ti mọ̀ tó mọ̀ tá à ń wí a kàn mọ̀ wí ni a sì mọ̀ ṣiṣẹ́ tí ọmọ takò lásìkò tá a wà yìí ẹ̀rọ àwọn èèyàn káàkiri àdúgbò kí wọ́n máa sọ fún yín wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa sọ pé ẹ̀yin ará àdúgbò yìí o etí yín mélòó o ọlọ́run ọba ló rán mi sí yín o àbẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ń wí bẹ́ẹ̀ káàkiri yìí ṣé lóòótọ́ lọ́lọ́run ń bá wọn sọ̀rọ̀ ṣé lóòótọ́ lọ́lọ́run mí sí wọn fọ́mátì kan nu o fọ́mátì míì ó ní káwọn kan sọ wípé àwọn lọ nínú ẹ̀mí àwọn lọ nínú ẹ̀mí. E ìrò ti wo fíìmù wọn rí tẹ́ ẹ rí wọn ládùúgbò ti wo fíìmù wọn rí tí bá ń lọ nínú ẹ̀mí òun yóò mọ wí àwọn gbólóhùn kan yóò mọ ṣe bí ẹni pé nǹkan kankan lù tí ó mọ jàràpà tí ó mọ jàràpà tí ó mọ bí àwọn kan ńgbà ọba yá yóò sọ pé òun ti sọ̀kalẹ̀ nínú ẹ̀mí yá a máa sọ àwọn ọ̀rọ̀ kan jáde pé bóun ṣe lọ́nú ẹ̀mí ọ̀rọ̀ tọ́lọ̀ ń bò ń sọ rèé o wọ́n ní lágbájá ọmọ lágbájá nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí wọ́n ní lágbájá ọmọ tàmẹ̀dùn nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí fọ́mátì mi tùnú ó méjì fọ́mátì mi tún ni pé kẹ́nìkan jókòó sínú ilé kó gbé ọpọ́n ọyanrìn kalẹ̀ kẹ́nìkan lọ bá pé kí lọ́lọ́run sọ fún yín nípa mi bọ́ọ̀rọ̀ náà bá ti sọ pé ọjọ́ ọ̀la mi ó ṣe rí ìgbéyàwó tí mo fẹ́ ṣe yìí kí lọ́lọ́ ń sọ lórí rẹ̀ ṣé ìyàwó òun ó máa bímọ ni àbí ò bímọ ìrìn àjò tí mo fẹ́ rìn yìí ṣé ìrìn àjò tí ń gúnlẹ̀ láyọ̀ ni àbí tí ń parẹ́ síbẹ̀ bàbá ẹ bá ń bá ọlọ́run sọ̀rọ̀ nù yẹpẹ̀ ń wọ́n tọ̀ sí lè wé láwàní hmm, tí láwàní rẹ̀ tí ó tó sí aṣọ bóra ó lè ní tẹ̀sùn bá kàngbàkàngbà tí ó gbé kalẹ̀ so ó lè yọ tẹyanrin wò ọfẹ ọfẹ bọlọ ní gbólóhùn o àbí ó sì lè mú tẹ̀sùn bá kó ní kó tí ò ń di tẹ̀sùn bá mú kó ní kó gbàkan mú bẹ ó lè gbé tangaran kalẹ̀ kó làátì mi kan sínú ẹ̀ gbàtọ́ náà bá fọhùn yóò sọ pé wọ́n ní yóò dáa. wọ́n ní yóò dáa yọkàn nídìí àwọn gbìyànjú kàtà sí a ni <laughs> wọ́n ní yóò dáa ta ni wọ́n ní ń rìfà sí ọlọ́run àbí ta ni wọ́n lérò pé wọ́n ní ń rìfà sí bí òṣọ ọlọ́run tí ń túmọ̀ sí pé ọlọ́run náà ti bóun náà sọ̀rọ̀ nu àwọn wọ̀nyí wọn ò pera wọn lánàá bí fún yín o. si àkọ́kọ́ òun pèrè ní ẹlẹ́mì àbí tẹ́nì kejì òun pèrè ní awòràwọ̀ hmm. gbogbo wọn pátá ni wọ́n ti sọra wọn dànẹ́bì dájọ́ wọn gbogbo wọn pátá àti irú wọn míì bẹ́ẹ̀. àti tí ń kígbe káàkiri àdúgbò tí ń sọ pé ẹ̀yin ará àdúgbò yìí ọlọ́run rán mi sí yín o gbogbo wọn pátá ni wọ́n ti sọra wọn di ànábì kí wá ní ìdájọ́ wọn níbàámu sí ìgbàgbọ́ mùsùlùmí. nọmba one irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n èyí kọ́kọ́ sànábì ọlọ́run wọ́n èyí ṣe kí ni wọ́n nọmba two ẹnikẹ́ni tó bá tẹ́tí sí ọ̀rọ̀ wọn ó ti di kèfèrí torí pọ́lọ́hún ọ̀bẹ́ nìkan kan sọ̀rọ̀ mọ́ àfi nínú Qur'an Qur'an ó ní òpin pé ọlọ́run fẹ́ báyé sọ̀rọ̀ ó lòpin ẹ̀ nítorí pé ànẹ́bì tọ́lọ́run fún òun náà ní òpin ẹni tọ́lọ́run sọ̀rọ̀ this is very simple. ọtí má pànẹ́bì ní kátàmọ̀lẹ̀yàbíyà kátàmọ̀lẹ̀yàbíyà òpin àwọn ànẹ́bì bọ̀tọ̀ ọ̀gbọ́yé ló tún fi ń tẹ́tí sí ọ̀rọ̀ wèrè kan tí ń sọ pọ́lọ̀ ń bò ka kan ní sí ní tí ẹ bá ń lọ sí ọ̀nà èmi náà sì fẹ́ lọ kí jimá mbẹ́jọ́ náà lọ́hùn mo sì dé iwájú báyìí ó sì wòkè ó lẹ́yìn jama ó ní wútúbà wa tòní ó dídí mo ti fẹ́ bọ́ ọ̀tá ńlé lọ́lọ́ ní dúró bá ná dúró báwọn àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ gbàwẹ̀ mẹ́ta tẹ̀léra wọn. Ah, ó sì sọ bọ́ta nínú níwájú gbogbo jàmáà tó fẹ́ kírun mo sì dìde mo ní alàgbà òpùrọ́ ni yín òpùrọ́ ayé àtọ̀run ni yín ẹ̀yin tẹ́ ẹ tẹ́tí gbọ́rọ̀ yìí ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ tí ń sọ ni ó ti pe ẹ̀ lánàbí nìyẹn ìtumọ̀ ẹnu bí ọ̀bá là mọ́lẹ̀ pànàbí lòun torí pé ẹ̀rù máa ba àwọn èèyàn láti pera wọn lánàbí fún ayé wọ́n ti mọ̀ pé ẹni tí ọ̀mọ kéwògán yóò takà wọn wọn wà ní pera wọn bẹ́ẹ̀ wọ́n wà máa ṣe iṣẹ́ tá a mọ̀ pàǹdẹ́bí ọlọ́run máa ṣe tó wọn ò ní pera wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ìlàfẹ́ pè náà o ọ̀rọ̀ wọn dàbí ẹni tí èé sọba ni kò jọba o wọn ò fi jọba o ọwọ́ àlọ́ wá adé òde ó gbé lẹ́kẹ̀ sọ́rùn ó mú lẹ́kẹ̀ sọ́wọ́ ọwọ́ awẹ́ nìkan tí bá ń fọ kàkàkí kàkàkí ọba fèrè ọba àwọn abílé rẹ̀ pé táǹfì ọjọba olówó ìsọba ṣùgbọ́n níta àmọ̀ ni pé ọba ní mọ́ fún kàkàkì yìí àbí ẹ̀kọ́ ni ló fi ní olè tó bá gbé kàkàkì yìí níbo ni ó gbégbé torí pé ọba nìkan ni wọ́n yọ̀ǹda kó fún kàkàkì yìí àwọn èèyàn ń fọn ìmísí sí àwọn èèyàn létí wọn ò pera wọn lánàbì ṣùgbọ́n yí àwa wípé ohun tí wọ́n ń pera wọn ni ànábì torí wípé pé ọlọ́run ó bá ayé sọ̀rọ̀ sẹ́ ó ti dópin ó ti rán ànábì ìkẹyìn ẹni tí ó bá sọ̀rọ̀ kẹ́yìn nínú gbogbo ẹ̀dá ó ti rán sí wa òǹtọ̀n ti wá ó ti gbíṣẹ́ ó ti kú wọ́n ti sín. tíra wáàyí nọ́bà ìmísí tí ọlọ́run ó sì fi bá ayé sọ̀rọ̀ ó ti fún ànẹ́bì yẹn tó ti yé ó ti fún ànẹ́bì yẹn a sì ti rí kà ó ń bẹ káàkiri ìlú tẹ́nìkan bá tó wá dé lónìí tó ń sọ fún ọ pé ọlọ́run bò sọ̀rọ̀ tó lè sá fún un lè dànù yóò ba ìgbàgbọ́ rẹ nú ọlọ́run jẹ́ o yóò ba ìgbàgbọ́ rẹ nú ànẹ́bì yóò bàjẹ́ o ìgbàgbọ́ rẹ nú tíra sánmà yóò bàjẹ́ mọ́ àìtẹ́tí sí ọ̀rọ̀ ẹnìkan tí ń sọpọ́ lọ́hun tó ń bọ́ òun sọ̀rọ̀ ẹnìkan bẹ́ẹ̀ nugbó nìsín nugbó jẹ̀gùn bẹ́ẹ̀ wọ́n ń pè ń lẹ́rọ̀ ó jókòó sínú o ó ń sọpọ́ lọ́hun bọ́ òun sọ̀rọ̀ ó sì ń tẹ ìsọkúsọ òun ìsọkúsọ òun ó sì ń tẹ̀ ẹ́ jáde wọ́n ń fotokọ́pì rẹ̀ wọ́n ń ha kan yóò lọ gbé báwọn pírẹ́sì wọ́n bò náà píríǹtì ẹ̀ bọ́ta yá àdódìdí àwọn èèyàn ń kà á toró náà ń sọ pọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ kì í ṣó nìkan ní ṣe bẹ́ẹ̀ o wọ́n pọ̀ o wọ́n pọ̀ o ẹ wá wòye àwọn tí gbàgbọ́ wọn ti bàjẹ́ nípasẹ̀ títẹ́tí sí ọ̀rọ̀ ẹni tí ń sọ fún un pé ọlọ́run bò ń sọ̀rọ̀ tí ọ̀mọ̀dájọ́ ń tàn wípé pọ́ńtọ̀ ti pè rẹ̀ lánàbí ọlọ́run Ànàbí ọlọ́run lọ́lọ́run máa bá sọ̀rọ̀ Ànàbí ọlọ́run lọ́lọ́run máa pè àwọn kan dìde lónìí wọ́n sọ pé ọlọ́run pè òun àbẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ni tí wọ́n máa ní ọlọ́run ló pè òun ṣiṣẹ́ yìí ọlọ́run ló pè òun ṣiṣẹ́ yìí àbí ọ̀ káàkiri ayé tọ́lọ́run ń pè wọ́n tọ́lọ́run wo ni ń pè wọ́n kì í ṣe ọlọ́run àwa mùsùlùmí. kì í ṣe ọlọ́run tó dá sánmà àti ilẹ̀ ló ń pè wọ́n èṣù kan tá à mú kọ rẹ̀ òun ló ṣe kí ni òun ló ń pè wọ́n. ẹnìkan bẹ wákàgáyé nígbàtà sí ìrísí ó ti ẹ̀ tù dáadáa tí ó tù dáadáa tó sọ pé ọlọ́run pè òun ọlọ́run ń pè òun àwa bi léèrè pé tá a gan kí ló kọ ọlọ́run gan tó pè ọ lọ́ba ní ṣàfáwù ni. òun náà sì ń jẹ́ shafawu. ṣàfáàwù oníṣàfáàwù ló pe òun ṣé ó kọ Allah ní ṣàfáàwù ṣé ṣàfáàwù wà ní ó kọ Allah o ara àwọn òpùrọ̀ ti ń bẹ lóde ònínú àwọn èèyàn sì ń lọ ọbẹ̀ tí wọ́n ń tẹ́tí sọ́rọ̀ rẹ̀ wọ́n rò náà gẹ́gẹ́ bí ẹni ọlọ́run wọ́n rí gẹ́gẹ́ bí wòlíì má súnmọ́ ẹnikẹ́ni tó ti ń dọ́ ọlọ́run bò ń sọ̀rọ̀ bá anybody sọ̀rọ̀ ma. ànábì Muhammad sallallahu o wa ó ẹni tọ́lọ́run ó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀nìkan bá tún sọ fún ọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ ó ti di ọwọ́ tí bákan náà. ẹ̀gbọ́n ètò ń wà wọ́n kága ọgọ́ tí mo lọ bá kò tí kùn gbà náà ní iwájú mọ́sálà mo ní alàgbà ẹni ọlọ́run ó ní bẹ́ẹ̀ ni alàgbà wá kí o ó ẹ wá fi hàn mí lọ bá sí kọ́ńbọ́ọ̀dù kọ́ńbọ́ọ̀dù tẹ́ máa kó tí ó láwọn tẹ̀ ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó fáwọn olówó táwọn ó fi tẹ̀ fáyé ni. ṣé ìtọ́lọ́n tún wá ń bá yín sọ sọ ti dúró àbí òtí dúró ó ní òtí dúró o ó ní kódà àwọn èèyàn sì ń bẹ lórí òkè ní ìsìn olóṣù kan ń bẹ ń bẹ olóṣù méjì ń bẹ ń bẹ olóṣù mẹ́ta ń bẹ ń bẹ àwọn èèyàn sì ń lọ ọbẹ. wọ́n ń lọ ẹ sì ń sọ pé ànẹ́bì ló pin àwọn ànẹ́bì ọlọ́run ṣé ẹ̀mọ́túmọ̀ ànẹ́bì ni ìtumọ̀ ànẹ́bì ni ẹni tọ́lọ ń bá sọ̀rọ̀ wọ́n wá ní òun ni òpin gbogbo wọn síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí tún lọ tẹ́tí sí ìrẹ́dìí èṣù àwọn tẹ́sù ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ti bẹ́ èṣù múlẹ̀ àáfàá ló lè dì tọ́ba lọ kéwù ó lè dàáfàá ó lọ ké ń ń fi ránẹ̀bí ń ṣẹ́ni. kì í ṣe pé wà á sọ pé ọlọ́run bá ọ sọ̀rọ̀ ló fi jẹ́ sí wípé nígbà tá à ń ta tako sàràtúlì fàátì nínú tá a fi ta tako ni wípé ẹni tó mú wá ó ní ọlọ́run ló sọ ọ́ kalẹ̀ ọlọ́run ló sọ sàràtúlì fàátì kalẹ̀ lẹ́yìn ìgbà táwọn ibi tí kù láyé tán làwa sọ pé no no. ọlọ́run ọba ò lè sọ nǹkan kan kalẹ̀ mọ́ lẹ́yìn Quran èyí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí náà àwọn ànábì pé ádámọ̀ ni ẹni àkọ́kọ́ ànábì wa muhammadu ni ẹni ìkẹyìn wọn kò tún sánẹ́bì míì mọ́ tọ́lọ́run ọba ò tó bá sọ̀rọ̀ tàbí tí ó wà kó ìmísí tọ́lọ́run bá bá sọ tí ó kó tí ó wà píríǹtì ẹ̀fáyé pé ẹ máa kà á. gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ sí gbogbo àwọn kọ̀ọ̀kan tí mo dáàpọ̀ ọ̀hún àtàwọn míì wọ́n pọ̀ o àpàlẹ́ wọ́n pọ̀ ṣe rí ojú dúdú ojú dúdú wọ́n sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wa àlọ́ lé kéwú àlọ́ lé kéwú bá lọ sí lé kéwú yóò mọ̀ mọ ànàbí yù pé ń bá sọ̀rọ̀ níjẹ́ bẹ́ẹ̀ sáàfáà yín ń bá sọ̀rọ̀ ni ọlọ́run ni ìgbàgbọ́ òdodo ọlọ́run sì ní í sọ nǹkan kan kalẹ̀ mọ́ tá a sọ pé orí ẹ wá kà á lẹ́yìn kùránì kò sí mọ́ ohun tó kù wá kù ni pé ká lọ ké tó gẹ́tì rọ ọlọ́run tó fi báyé sọ̀rọ̀ ká lọ ké ká mọ̀ túmọ̀ rẹ̀ ká sì máa lò ó ohun tó kù wá kù níparí ọlọ́run má jẹ́ àkóbára wa o. mọ̀jẹ̀ á fi ọwọ́ ara wa bẹ́ẹ̀ sin ara wa jẹ́ o ọ̀nà kan pàtàkì tẹ́sí máa ń gbà bàjẹ́ òní kó o súnmọ́ àfáà kan tàbó lórí ìjọ kan kó o sì sì máa sọ fún ọ pé ọlọ́run náà ń bó ń sọ̀rọ̀ irun rẹ ààwẹ̀ rẹ zaka rẹ hajj rẹ gbogbo ẹ̀ ti bàjẹ́ o tó o bá fi dúró ti ẹnìkan tọ́lọ́lọ́run tó ń bọ̀ ń sọ̀rọ̀ lásìkò tí ìsìláàmù lágbára lásìkò tí ìjọba ìsàmù lágbára ní tí wọ́n dánwò yìí tẹ́ ń bá dánwò orí rẹ̀ ó kú lọ́rùn rẹ̀ tẹ́nìkan bá yanu sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ tàbí ẹnìkan sọ pé ọlọ́run fún un ní gbólóhùn lásìkò tí ìjọba ń bẹ lọ́wọ́ ìsìláàmù onítọ̀hún ọ̀rọ̀ ayé mọ̀nù ọ̀ràn tó wọ pípa ni ọ̀ràn tó wọ ikú ni kì í sọ̀ràn àwàdà àwọn àfáà yín tí ń bẹ nílé lọ́lọ́run bá sọ̀rọ̀ nínú yèèpẹ̀ ẹ sì ń kírun lẹ́yìn wọn àbí ọmọ kí bàbá yín wo yèèpẹ̀ ìmáàmù yín ọmọ kí ń wo yèèpẹ̀ ọmọ pé ń wo tẹ̀sùnbá ọ̀rí signboard wa wòrà àwọ̀ tó gbé ta yín ọ̀rí ó sì ń lẹ́yìn rẹ̀ òun kírun lẹ́yìn kèfèrí tó ti jẹ̀bi ikú àmọ́ torí pé nàìjíríà la wà freedom of freedom of religion freedom of speech freedom of nonsense freedom of wéré ṣe mọ̀ pé gúrú ọ̀gá wọn nu ìbẹ̀mẹ̀hùn òun gẹ́gẹ́ ni ọlọ́hun ti ń bá wọn sọ̀rọ̀ ṣe pé n ń pera ẹ̀ gẹ́gẹ́ ni ni ọlọ́hun tó ń gẹ́gẹ́ ni ọlọ́hun yẹn tí ń gbogbo àwọn wèrè wọ̀nyẹn tí ń bá wọn sọ̀rọ̀ mọ́ súnmọ́ wọn o gbogbo àfáà tó bá tọ́ba tilé lè ń sọ pé ọlọ́run ń sọ̀rọ̀ ni o ó ti sun ti ẹ̀jọ́ náà o ẹni tí ó kò o Tọba fẹ́ mọ ń bá ọ sọ lọ́ka kùránì ìbẹ̀rẹ̀ náà ti bá gbogbo ọba mùsùlùmí sọ̀rọ̀ ọba kèfèrí sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ gbogbo ayé pátápátá ń bá sọ̀rọ̀ aláwọ̀ fi wá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة الله